الله والحمد لله والصلاة والسلام على رسول الله وآله وأصحابه ومن والاه الحمد لله dúpẹ́ fún ọlọ́run ọba subhanahu wa ta'ala eléyìí tí ó fi fi àánú rẹ̀ tí ó fi tẹ́ra kù ní òní ọjọ́ kọkànlá nínú ọdún Ramadan ẹgbẹ̀rún ọdún kan àti ọgọ́rùn-ún ọdún mẹ́rin àti ọdún mẹ́ta ní. السلام عليكم ورحمة الله ní àná abẹ̀rẹ̀ àyà sọ́ọ̀tún dákọ̀ọ́ àyà ọgọ́rùn tàbí mẹ́rin dín ní ọgọ́rùn one ninety six nítorí àwọn ọba ìparí iṣẹ́ hajj dáadáa àti ọmọrọ ọlọ́run bá ní àwọn obìnrin náà yìí ní kòtò ọ̀nà ìdí wà á ti mú hajj wa ní ọmọrọ tàbí láì àti ìlànà ìpè ìparí iṣẹ́ hajj àti ọmọrọ ọlọ àyẹnì hàn ṣé ó tún tí ẹ bá wá ní ìdádúró àbí ìkọ̀fúnni bóyá ní pẹ̀lú àìlera ni. àbí ìnira kan àbọ́ta ló ti dánidó ọ̀gbọ́n sáyẹ́sáwọ̀ nínú àdé yìí ìhun tó bá rọrùn nínú àdáyá ẹ̀mú wa eléyìí níbi tí abáké ń gbé ní àná wọ́n ní ọ̀rọ̀ ọlọ́run ọba gbé fọ̀mọ́ nínú àdé yìí ó ní ìtumọ̀ rẹ̀ ní ṣá ìyẹn ni pé ohun tó bá rọ̀ yín lọ́rùn nínú hajj hajj ìyẹn òun náà ní kí ni ṣá ẹrin bí ẹrin àgùntàn. àpá Abdullahi ibn Abbas rọ̀bì ọlọ́run ti àlà àìsùnmọ̀ ó ní sẹ́rí àlìkẹ́ni yìí yẹn ìyẹn ẹrin àdáyá sí àpàyọ mínà àdúrásì sàmánìyà nínú àwọn nǹkan méjìlélẹ́jì tí wọ́n padà fún mẹ́tọ̀ mẹ́rin ni wọ́n yẹn ní pé takọ́tako wọn ìtumọ̀ àdúrásì. الثمانية أي الإبل مع الإتفاهدي إبل هنا أخوني إنه جزا الإتفاهدي هنا ينزقر مالو أخوني يا سوزريرا إنه جزا الإتفاهدي هنا المعن المعن هنا نيولة أخوني يا سوزريرا إنه جزا الإتفاهدي هنا نأجأل أجأل هنا نأجأل àti àgùntàn ẹ̀rí wọ́n ní tọ́lọ́ wọn bá lè gbẹ̀rẹ̀ ń sàlàyé ní ẹ̀ṣẹ̀ ẹ bá rí dènà tí ò jẹ́ kí ẹ lè lọ síbi tí ẹ ti lọ sí fẹ́ hajj yìí ẹ ti ti bẹ́ẹ̀ sọ̀rọ̀ ọmọ sẹ́ńtà wa nílẹ̀ ní hajj wọ́n bá rọrùn nínú ẹran àdáyá bí irú àwọn kẹta nínú ọ̀rọ̀ ọba tó wọ́n ni bí kọ́dìrì yẹn ìyẹn ní pípé yẹn bá ti ní pamọ́ wọ́n tó máa àdáyà yẹn yẹn bá ti ni ìtumọ̀ rẹ̀ ní wípé àlàáwò fi látọ̀dọ̀ àbúlá ní ní íńkà ní ẹmú ìfẹ́wà tí yẹn bá jẹ́ ní lára bẹ́ẹ̀ tó bá fẹ́ pẹ̀lú ẹ́díò yẹn fún mi bíbẹ̀ kọ́ kẹ́niyẹn ló màálù bíbẹ̀ kọ́ kó lo àgùntàn bò náà wà àdàdé wọ́n ní fọmọsá ní bí tó bá rọrùn nínú rẹ àdáyà wọ́n ní ìnáwó dáálíkà kí má bẹ́ẹ̀ náà wọ́n wọ́n a máa mú ọlọ́láàfíà ìjìzá abịa ìṣáà tẹ̀lẹ̀ isa ẹ̀rí lórí wípé dídúnbò ṣáà ẹ̀ẹ́ àgùdà tàbágbò tẹ̀lẹ̀ sọ nígbà tí yẹn bá ní dènà ìyẹn bẹ́ẹ̀ lọ sí háì ọ̀tá wá dá yẹn padà àbá أوجب ذبح ما استيسر من الحج mo ti ṣe ní dandan yìí pé kéèyàn ti ṣe o kéèyàn dúngbò ohun tí lọ́yìn lọ́rùn nínú ẹ̀rẹ̀ ni pé máa dáyà báyọ̀ ti rọrùn tó nínú a lè ní kí ni wọ́n ní wọ́n ní wọ́n ní yìí ní nínú àwọn ẹ̀rẹ̀ yìí ẹ̀rí ìkejì ní bàbá màálù ìkẹta ní kíni ọ alùbánà gẹ́gẹ́ bí alḥaburu albahar bọ́dẹ̀ sọ alḥaburu albahar àwọn ẹ̀yìn abdullahi ibn abbas radiyallahu ta'ala anhuma sọ́jọ́ tẹ̀lẹ́dùmọ́nù alquran ọjọ́ ń bí fọ́ alquran ó sì jẹ́ ọmọ ń kú òṣìṣẹ́ ọlọ́ alayhi wa sallam wọ́n lórí lẹ́nu sọ̀kì káyìn látọ̀dọ̀ àyíṣà radiyallahu ta'ala anha أم المؤمنين قال أهدى النبي صلى الله عليه وسلم مرة غنما إذا أقوكو كنسلة فإما صلى الله عليه وسلم أقول تلوكي سي أنا هديوه أقول تلوكي سي أنا هديوه قال أبعاته إذا ولا تحلقوا رؤوسكم حتى يبلغ الهدي محله أعوذ بالله من الشيطان الرجيم ọ̀rọ̀ lọ́wọ́ bá tó sọ yí pé ẹ gbọ́dọ̀ fáró yín títí tí ẹ̀rìn àdáyá tá a fẹ́ fi iṣẹ́ ìjọsìn yìí yóò fi dáyé rẹ̀ wọ́n la jọyìn rẹ̀ mọ́ ọ̀rọ̀ ọlọ́run tó sọ pé wà múlẹ̀ àjàwálẹ̀ ọ̀hún látàlẹ̀ láàyè wọ́n ní kẹ́kẹ́ bá jọyìn rẹ̀ mọ́ bàyẹ́ náà ṣe tún fọmọ́sẹ̀ sábà bí mi gẹ́gẹ́ bí Ibn Jarir ṣe lérò wọ́n ní torí máa nẹ́bí sallallahu alaihi wasallam àtàwọn sábẹ́ rẹ̀ ní ìdí ìyá ọdún kẹfà yìí nígbà táwọn yìí àwọn kẹfìrí àwọn yìí tí wọ́n tẹ́lẹ̀ máa sẹ́lẹ̀ ń wọ́n sí ni ọwọ́ haram gbogbo àwọn ọ̀gá وذبحوا هديهم wọ́n sì dúnbò dábàáwó àdìyàmó wọ́n sì dúnbò ẹ̀rìn hádìyà wọn kharij al-haram nígbìnrin ọ̀ haram wọ́n ní ìwọ́n tó kẹ́ bá balẹ̀ kéèyàn ti dé haram dáadáa. èèyàn gbọ́dọ̀ parí o. ni wọ́n fi sọ wípé ọ̀rọ̀ yìí papọ̀ mọ́ wà àti mọ̀lẹ́ hajjá wálé ọmọrata lè lọ ẹ parí iṣẹ́ hajj àti ọmọra fọlọ́ àti wípé lábẹ́ wípé parí iṣẹ́ hajj àti ni wípé ẹ kò hasa títí tí ẹyin àdá yóò fi dégé ni o yóò fi jẹ àyè sọ ẹgẹ sí kíni o kí ẹ ti pa. ìyẹn ni gómìnà ọba ní ìdánìkan èèyàn gbọ́dọ̀ dé ìgbà téèyàn lọ́gbọ́ téèyàn pa ẹran ẹdí o ìyẹn ni pé ìgbà téèyàn máa parí lẹ́yìn ìgbà téèyàn máa ṣe kíni o ọba pa ẹdí o tí ọba ti dé nìkan. ṣùgbọ́n ìdènà ló fà táwọn èèyàn gbígbé kíni ọ̀tọ́ náà wọ́n bá gbé ibi tó bá rọ̀ wọ́n lọ́rùn kan pa wọn àlàǹfààní àti wọ kíni ọ̀ ṣàrọ̀ òjì ìlú náà wọ́n ti dá wọn padà fẹ́ẹ̀ ní wọlé. sọ ni wọ́n ti sọ àtàwọn rẹ̀ ní ìṣẹ̀lẹ̀ ìdí ìyá ní ọdún kẹfà nígbà tí àwọn wọ́n ya àdáyà wọn kárìjẹ haram níta haram wọ́n ti wọ́n tọ́wọ́ jẹba lè ya wà àà téèyàn haram téèyàn gbọ́dọ̀ parí àtàyẹ bolókọ̀ lè le yòmà hílà títí kẹrin àdáyà òbí débi tá a ti o wọ̀nyẹ́fọ̀ọ́gù nẹ́ẹ̀sì ẹni tó ń ṣèjọsìn yẹn á wá parí iṣẹ́ hajj àti ọmọ rẹ̀ nǹkan nìkan rí náà tọ́ba jẹ́ ni tó ṣe ń múra pọ̀ mọ́ o ọmọ hajj. alikiron ọ̀nì kéèyàn ti ọmọ pẹ̀lú kọ́ tó ṣe o ó tó wá ṣe hajj náà àwòbọ̀ fáìlà àhàdàgùmá abẹ́rẹ́ tó ṣe kẹ́ńdó méjèèjì nǹkan lè mú fìdá tọ́ba jẹ́ ní ló ṣe ìfran ọjà hajj ṣe. àwọn mùsùlùmí àwọn ṣe àárẹ̀ ẹ̀kọ́ ó parí ọmọrọ́dán ọwọ́ abọ́ ìṣòro ọwọ́ abẹ́ tó wọ ìṣòro ọmọ yẹn padà fún kíni ó hajj. bó ní lẹ́nu sọ̀rọ̀ ìhayé látọ̀dọ̀ Hafsa Hafsa tó báyìí pé mo حلوا من العمر ولا متحلا أنت من عمرتك حق لهم بيه الله عليه وسلم في كيلو سعوية سوى تباطع يقع وفعلي عمرة يوعد في بيه وإذا لوني بيني إني وقل بلغت الحديث فلا فلا أحل حتى wọ́n ní lọ gbádùn tó rà sí èmi ti kórun mi mo ti sórun mi wọ́n kọ́ lẹ́tù hẹ́dì mọ́dẹ̀ ti sàmì sí ẹni àdáyá o tí màá ti gún ẹ̀ nígbà téèyàn bá tó fún ẹ aṣọ téèyàn wọ̀ fún ní aṣọ ìhọ́ọ̀mù èèyàn tó láǹfààní àti ìdílé o àti ìyẹn ní ọjọ́ kẹwàá máa ń pè lọ́jọ́ ẹ̀rí níbẹ̀ yẹn láyà yẹn tó wá tẹ̀síwájú pé ní fún màrí ففدية من صيام أو صدقة أو نسك Ibẹ̀ ni yóò tó bá rẹ̀ nínú A ó mìíràn sì ní lórí rẹ̀. táàmù lórí fàfidí atómi nfìyàmì ó ń tọ̀ ọ́ àtẹ̀sídìí àníyá o ìhun tí ó fi ya ìhun tó ṣe yẹn òun ni kọ́gbà rẹ̀ bí kan sọ wípé owó ọ̀sẹ̀ rẹ̀ òun ni gbọ́dọ̀ kí ni ọgbà rẹ̀ nítorí kí ni torí ikú rẹ̀ ọmọ ẹgbẹ́ o. torí pé kò dáadáa lórí ọfẹ́ ọ kí ni ọ ọfẹ́ gẹrù ìwúsọ wa ti tẹ́lẹ̀ ohun tó ṣe ní gbọ́dọ̀ gé ni ọ. òun kí ọgbà ọrùn kọ́tìn àbí ti tààrà àwọn lóṣù àbí kó pẹrẹ ìkànnì mẹ́ta. wọ́n ní mo gbọ́ àgbàlá yìí bí mo Onu wọ́n ní mo jókòó sọ́dọ̀ káàbù náà àjọrọ̀ ìhádà lọ́sìn ní mọ́tàlásì ìyàwó fa. mo wá bí léèrè àrùn síbi ẹ ti pé àlàyé ò yé o ààrẹ wo máa gbà ìyẹn ẹni tó rẹ̀ tọ́lọ́ ìhàrọ̀mù tẹ́lẹ̀ kò dẹ̀ sí ni o ẹ̀ẹ́ ìgbàlẹ̀ hajj àárẹ̀ yẹn máa pa kó kọ́kọ́ abẹ́ pa orí ẹ̀ àbí sùkà kẹ́kẹ́ mú lórí. kí ni fídíò tó ní ìfìyà mi ń tọ́ba ṣe ẹ̀rí ọwọ́ àtọ́lá yóò ní àá ìwọ́n tó bẹ̀rẹ̀ mi gan ó ní yé wọ́n bá gbé mi lọ sọ́dọ̀ wàlẹ̀ kó yẹtanẹ́ẹ̀sàrò àìlẹ̀ ẹ̀wẹ̀ ilẹ̀ títí ń fò káàkiri níwájú mi báyìí ẹ̀dá ilé orí mọ́ èyí tí máa ń jẹ́ kòkòrò tẹ́jú ọmọ àjáde nù ó ti jẹ́ ní orí ẹ̀mọ́ pé màá ọlọ́wọ́ máa ń pọ̀ gà wọ́n ti wá kọ́lé ti jẹ́ jẹ́ jẹ́ jẹ́ jẹ́ jẹ́ ó ti wá ń fò ní gbogbo ni o gbogbo wájú òun báyìí ọkọ.

báwo bá ti wá ní ọ̀dẹ̀ ti lọ gba àwọn ẹjọ́ mẹ́ta. bá láyé ara yẹn. kọ́ gba àwọn ẹjọ́ mẹ́ta ọ̀dẹ̀ ti alẹ́ ní mélòó alẹ́ ní mẹ́fà. gbogbo alẹ́ gba ìlàjì táwọn mú wá nìkan tọ́ba tí wàá ṣe bẹ́ẹ̀ orí ìkọlọ padà nù yẹn orí sílẹ̀ ti kúnú ẹ̀ lọ́gẹ̀ ìdànù lọ́ padà nù ẹ̀rí. ọwọ́ àdìgbò ẹ̀rí ayà yìí láti fi yà máa ń nà. ayà yìí nípasẹ̀ mí nìkan ti padà gbogbo dáhùn àbọ̀ nígbà tí bọ́lá tó ń. بعموم اللفظ لا بخصوص السبب ewu tá a máa wòye sí nínú àgbẹ̀yẹ̀ ẹ̀sìn àlàyé ẹ̀sìn òun ni gbólóhùn gbé tán tó kọ̀rọ̀ kìí sì tẹ̀lé a bá wáyà yọ̀ sọ̀kalẹ̀ nípa àfa àwọn àgbàgbẹ̀ ní káàbò gbóná ọ̀jọ̀rọ̀ ọ̀la yà ya ọ̀rọ̀ yẹn jẹ́ àjẹ́ ayé àyè máa jẹ́ jẹ́ náà. tó níbẹ̀ láti rí i àti hadith anabi sallallahu alayhi wa sallam mọ̀ráyìíra lèmọ́ ayé mọ̀fásìlá lèmọ́ ojìmọ́lá lèmọ́ ojìmílá minal Qur'an. ó máa ṣàlàyé ẹ̀kúnrẹ́ nípa ọdún tó wú ní àjìlò ní ẹ rí i pé ọlọ́run wa ọkẹ́ bàbá ń rẹ̀ Àmẹ́ ìtútù ká mú lórí. Kó yára rẹ̀. Torí ọba fáwọn ènìyàn kó yára rẹ̀ ń tọ́ máa dùn sẹ́ ìṣe fẹ́ràn ìfáwọn yẹn. Òun ni kó gbà rẹ̀. Àdúgbò ṣe sàárà. Àdúgbò pẹrẹ. Ṣùgbọ́n kí lálàyé ẹ̀ à ń sùn sára lọ́sẹ̀ sàlàyé. Àwẹ̀ mélòó lọ́ba àgbà? àwọn mélòó la pè mẹ́ta aláìní mélòó lọ máa ala aláìní mélòó la pè aláìní mẹ́fà tàbí kó ti pẹ̀rẹ̀ ìyẹn clear wọ́n sàlàyé lọ́kùnkúndùn pé aláìní yẹn kí la máa fún agbami pupa mudu méjì ìlàjì sáà mo lọ́ba àgbà. alimami ahmed rahimahullah wọn káàbù náà jọrọ wọn ni àti àlẹ́ yẹn nàbí sọlọ́mù náà anabi wa bá mi wàhálà òkèdò sàtàkìdìọ mò ń sì ń dáná lábẹ́ ìkòkò kan wàlùkù mẹ́lì yẹsẹ̀lẹ̀ sẹ́rù àìlẹ̀ wẹ́jẹ̀ ṣe iná gàdẹ̀rẹ̀ níṣẹ́ ní ń ta wàyíwàyí ẹ mọ̀ wọ́n máa fò sí bí eṣin ní ń ta wàyíwàyí lójú mi àwòkọ́lá hájìrì àbí níwájú mi. fàkọ́ ọwọ́ àgbà báyìí pé yòó wọ́n ní àwọn kòkòrò bíburú wù ní wọ́n pè ní àgbà. nígbà kẹ̀kẹ́ ń kó síta bọ̀ àwọn kòkòrò búburú orí rẹ̀ tó ń kó síta mo ní wàhálà òjijì ọlọ́run orúkọ ni mo ní bẹ́ẹ̀ ni o. wọ́n ní àlùfù sọ̀rọ̀ ni ọ̀yá lọ fa. ṣùgbọ́n tó bá ti fa akẹ́lòpin ìgbà tó ṣe é pé mọ̀tí yẹ kó parí ló lọ́ọ́ fa yìí o. ọgbà rẹ̀ jọ́ mẹ́ta. àbíkọ̀dọ̀ fálàdì mẹ́fà jẹ àbíkọ̀ òsì lọ́ọ́ pẹ́rẹ́ kan. afáwọn ayé o onílá ẹ̀dìrì bí ayé bí ayé fi ìnàbàdà èmi ọmọ yìí sàn lẹ́bi kọ́kọ́ bẹ̀rẹ̀ síbi bọ́ aláìní mẹ́fà ni àbí pípẹ́rẹ́ àbí gbígbàwẹ̀ èyí yòówù ìkànnù mẹ́ta sáré yẹn máa dùn nígbà tó dúró alẹ́ gbé gbólóhùn àlùkò èyí tọrọ lọ kọ́kọ́ bó wa kótó tó gbéyìí tó tún rọ tẹ̀lé wa ẹ̀rí kan sọ wípé fọ̀kìtì atúnmí ń fi áàrì tọ́lẹ̀ yẹn wàhálà ni òní ẹ̀yọ́kàn fi panu lásán ẹ̀rí kó lọ́rọ̀ lákọ̀ọ́kọ́ àwọn sọdọ̀ àtọ́sìn àbí ìpalẹ̀ níjẹ ìyẹn lọ́rọ̀ lẹ́ẹ̀kejì ìpalẹ̀ níjẹ òun lọ́rọ̀ lẹ́ẹ̀kejì ìbéèrè rẹ fà tá a lè dúró ní ẹ̀rọ wọ́n ní kò hàn ṣe tó nìyẹn ẹ̀rí ọ̀fẹ́díyàtò ń ṣe áàmì àwẹ̀ làkọ́kọ́ àwọn sọdà sọ́ọ̀tì sàrà lóṣù kejì àwọn àbí ní ń pa kí ògbónà wọn jẹ́ ọ̀tọ́ pa ọwọ́ ẹ̀sìn ìtọ́lọ́lá jù lọ ní lọ́lá wọn ọlọ́run tó mọ́gbà tá nẹ́bí fẹ́ sọ ọwọ́ àtò nítò èyí tó lọ́lá jùlọ bí wọ́n ti tòtẹ̀ léra wọn wọ́n ní ọ̀hún tó kò ṣáà wọ́n lọ́lá jùlọ lọ́wọ́ fi ẹran ṣe ìjọsìn lọ́wọ́ èyí tó tó lọ́lá tẹ̀lé òun ni ábẹ́ẹ̀mù ṣe tata mọ̀sáàkín iná tó jọ lórí tó tán lórí yẹn. ọlọ́run tó ti lò ó sábàbí dáadáa bí àwọn tálákà tó ti ṣe ní ọ̀rọ̀ jẹjẹrẹ.

ètò wa tẹ̀lé pé pé yẹn ò ní bọ́ta ọ̀dọ̀ ẹ̀ náà lọ́wọ́ agbẹjọ́ nira fún nira ẹ̀yìn tó ju ọtẹ́lẹ̀ ọwọ́ làwẹ̀ ìgbìmọ̀ tó sálá ń tètè wọlé ọ̀kú lè hasanu ìnàfà rẹ̀ gbogbo ẹ̀ náà lọ́jà aláyè rẹ̀ tọ́lá jáde pa afẹ́ lọ pé bó ṣe rọrùn tẹ̀lé ra wọn òun náà mú ipò à ń nígbà tá a ti dágbọ́ yé àlàyé bóòlù àwẹ̀dágbà àwẹ̀dágbà mẹ́ta péré ni àdìgbàgbọ́ yìí kánákà fún kánákà láti aláìní mẹ́fà láàbọ̀ ètò sáyìn láti fún ọmọ oṣù méjì. bákẹ́lẹ́ àdìgbàgbọ́ yìí ẹ̀rẹ́ ìyá òjò ìrújú ara ń tẹ̀. wọlé ilẹ̀ ìlàkàndó wọlé mẹ́ta tọ́lá ìwé ìtọ́lọ́ lábà nẹ́bí ṣe tó ló mú gbogbo ẹ̀ lọ kọjá. tọ́lá ìwé èyí tó ti rọ̀ ní èyí tọ́lọ́ tẹ̀lé kọ́lọ́ wọ́n tó fẹ́ sàlàyé tamattu'a fil hajj pété bá lè ṣe umra tọ́ba parí umra ọ̀pọ̀sọ̀ tọ́ba adìyẹ wò sáré yà kótó wọ ìsọ̀rọ̀mù yẹn padà fún kíni ọ̀ hajj. ọlọ́run wa sọ wípé. ọ̀gbìn náà ń ọlọ́run ti ní ẹ bá fọkàn balẹ̀ ẹ bá ní fọkàn balẹ̀ tí ò sẹ́nìkan tó darí padà kí ẹ má lọ sí ìjọsìn ọmọ ń támọ̀ sáà délé ọ̀mọ̀rọ̀ ẹnì yòówù tó bá ṣe wọn mọ́ tọ́wọ́ abọ́ sọ́ngbà tó parí ọmọ ìhàrọ́ọ̀mù wọn agbára gbé ìrọ́ọ̀mù fún hajj irúfẹ́ ẹni bẹ́ẹ̀ mọ́tà mọ́tì hàn nìyẹn. ọmọ sáísára nínú ẹ̀lẹ́kádé irúfẹ́ ẹni bẹ́ẹ̀ ihun tó bá rọ̀ lọ́rùn nínú ẹ̀rẹ̀ àdáyá bí ẹ náà ìtumọ̀ rẹ̀ ní pé bá nígbà láàyè nínú àdáyé láti mú jọ sí hajj wa. ẹni ọba pẹ̀lú wọn lọ síbi hajj. wọ́n ní fẹ́ tó ti sínú o. pé pé rẹ̀ tó gbé. Ọ gbé ìrọ̀rùn ọmọràn àti kí ni àti hajj papọ̀. abẹ́ni dọ́jọ́ sì gbé ìrọ̀rùn lákọ̀ọ́kọ́ fún ọmọrọ nígbà parí rẹ̀ wọ́n o o yẹ ni a nínú ìgbàjọ́ di gbogbogbò òun lè tó kó ìpín méjèèjì sínú. àjọ tó bí ìrọ̀rùn tó ìwé ìrọ̀rùn ẹ̀yọ̀ kẹrin náà ló ti fi ọmọ ló ti fi hajj kọsẹ̀ ẹ̀bọ ọmọ pé ó ti gbẹ̀rún ọwọ́ àbọ̀ ọwọ́ abẹ́rẹ́ ti jọ hajj ó tó á gbé ìrọ̀rùn yẹn wọ̀ fún tàmọ́ tí òun yẹn. pé ẹ̀ bá fẹ́ ṣe ní káàp ẹ̀yọ̀ kọ̀ọ̀kan bí ẹ̀yọ̀ ti pè sí mọ́lọ́jẹ́ àyàm òun ni

àwọn bí ìdọ̀dọ̀ gbọ́dọ̀ ẹ̀kọ́ àníbi sallallahu alaihi wasallam ọgbẹ́ ìrọ̀mù fún ọ̀rọ̀ àwọn abọ́sọ̀ tó ti dégé ní o tó ti fi hajj bẹ́ẹ̀ àti kíní kejì ẹnu wọn kò pé tẹ̀lé ni wọ́n fi sọ pé tùmọ̀ méjèèjì ló ní ẹrin àdáyá àti kéèyàn ọ̀ ẹ̀ má jẹ́ àgbàdo ọmọ ń ọlọ tọmọtì ọwọ ayé kórè ọlọ́run níbi ni ọ ẹ̀ẹ̀méje ó sì ṣe tàwa fún ó ó sì lọ bá náà níbi ni ọ ó sì ṣe irun rẹ lọ́ba parí bẹ́ẹ̀ tó wá ìjà ó onye ẹni tó ṣe wípé kóró nìkan ọmọ yẹn èyí ló fi pa kájà olùpa kájà oye kárí ọlọ́run lẹ́ẹ̀mejì ọmọ zámùzámù àwọn arábìnrin kí ni ọdún kan àti mọ́lẹ́wà wọ́n dẹ̀ fi ẹ̀wù alẹ́ kò gé irun bá àbíbí kódà sàfà àti rẹ̀ lọ́sibí ọwọ́ á gbé ìrọ̀mù ìrọ̀mù ti ń bẹ lára o má sí òun lọ́dà lọ jẹ́ pọ́ọ̀rì ọwọ́ á gbé ìrọ̀mù yẹn bẹ́ẹ̀ ó gbé lọ sí kíni o ó gbé lọ sí múnà láti lọ bẹ̀rẹ̀ ṣe hajj lórí ẹni yẹn lọ́nkùn ní kọ́ọ̀rì àti kíní kejì tẹ́lẹ̀ àkọ́kọ́ àtẹ́ni kejì wọ́n gbọ́dọ̀ pa kíni wọn àdáyá àdáyá darí ìyẹ̀wò lè jẹ́ ràkúnmí ó lè jẹ́ màálù ó lè káàánú ẹ̀ ń pa wa níbàyí ó lè jẹ́ bẹ́ẹ̀. olólùwọ̀n ọba àlejò ọlọ́wọ́n sọ wípé fọmọ́nsá mọ́tà mi lọ́wọ́ mọ́rọ́dì ìlàlẹ̀ hajj fọmọ́nsá ìsọ̀rọ̀ mi náà lè tọ́ba tẹ wọ́n èyí tó wá kéré jù lọ ẹ̀rọ àdáyà tí ó pa òun ni kò pa àgbò tàbí ewúrẹ́ ó sì lè dún màálù nítorí pé ti sọ ọlọ́run sallallahu alaihi wasallam ó dún bù màálù fáwọn ìyàwó ẹ̀ tí wọ́n fi ṣe hádìyù alimọ́bùl àwùzáyí rahimahullah látọ̀dọ̀ yahya bùnú àbí látọ̀dọ̀ àbí sálámà látọ̀dọ̀ àbí wọ́n ذبح عن نسائه وكن ihi alùsálà ọdúnwó ẹ màálù àwọn ìyàwó ẹ gbogbo wọn tàmọtò yàní mọtàmọtì àti bẹ́ẹ̀ ni wọn yẹn ni pé wọn ti wọn mọwá tí wọn bọ wọn ọ wọ́n ní ẹ̀rí gbé yé wa yé pé si yi, iṣẹ́ ìjọsìn yìí. ara ká ṣerú fẹ́ iṣẹ́ ìjọsìn yìí. ẹ̀rí ẹ̀rí rẹ̀ wà ní àti ọmọ tí ẹ bá parí iṣẹ́ yẹn ní ṣọ́ọ̀bù hajj ọba ṣẹlẹ̀ àbọ̀. bó ti wá ló sọ̀kè káyé àdéhùn sí ìmọ̀ bọ̀kọ́lá tó fún ìfọwọ́ gbé ló tẹ́ra wọn. látọ̀dọ̀ ìmọ̀ràn ló sọ fẹ́ ó ní nazalat ayatul juma àbí àlùmọ́tà fi kitabillah. wọ́n ní bẹ̀rẹ̀ àyà dọ́dọ̀ pé ká gbé fún múra lọ́tọ̀ ká bá parí ẹ̀ káwá ni ọ́ adúgbò fún hajj. ẹ̀sìn má jágbà tó ta sọ pé ìtumọ̀ kìláàmù náà tó ń tó o lẹ́nu pé kéèyàn da owó lápọ̀ mọ́ hajj láì ní bẹ́ẹ̀ bọ́ ìṣòro ọgbọ̀n kalẹ̀ nínú tíra O wọ́n fà á nínú ẹ̀ ha àti bẹ́ẹ̀ pẹ̀lú títí ọlọ́run wọ́n làbí yóò gbé kó ha ní harimu ha alukóra nìkan káyà kẹkẹ wàá tó ti sọ̀kalẹ̀ tó máa gbé ní haramu mọ́ báyìí o. wọ̀làbí yóò ha àmì ha wọn ò dẹ̀ ti kọ̀ fún wa sáà lóṣù sọ́lá fi jáde láyé. ọkùnrin kan wá délé ah, ni wọ́n sọ ọ̀rọ̀ ìròrí rẹ̀ tọ́pọ́ lọ sí ẹ̀. ewu ohun tó wù náà bọ̀kọ́ rí ní tó gbà lórí ìgbà lọ́kùnrin yẹn àwọn wọ́n yẹn fi súnmọ́ ẹ̀sẹ̀ o. ilé táwọn tó lọ ipa dé lójú lánàá ìtàlágbà tá a yà sọ kalẹ̀ orí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lajú àtọ́run tí wọ́n ti jáde láyé ẹnìkan wà fẹ́ mọ́kọlọ wa ẹ dákun sí nígbà tọkọlọ ń wọn lọ́kọlọ tí wọ́n ní wọ́n ni. ní ọmọ òtá ló sọ láń sọ ń parẹ́ yìí kéré sábà lè rí àwọn rìjà ló mọ hajjá sí wẹ̀ àwọn èèyàn kan tá máa bá sọ̀rọ̀ bá a ti máa ń bá wà nẹ́bí ọlọ́run sọ̀rọ̀ lẹ́yìn ìgbà mo bá lọ fẹ́ làkàánà ń owó àwọn yẹn náà làwọn ọ̀gá ní wọ́n sọ̀rọ̀ ọ̀gá rẹ̀ yóò ibi òun fi làákàyè rẹ̀ sọ̀rọ̀ ó yẹ kó ní ọdáwọn bá sábà lójú ayé lóṣù tó lágbára bẹ kú lórí ẹ ẹnìkan bẹ wọn àwọn ìtọkọ lọ ẹ ní ojú ìmọ̀ bùkọ́rí tó bì wọn lọ́wọ́ ní ọ̀dà àlàmọ́lẹ̀ bí wọ́n lọ ó kọ̀ jálẹ̀ ní máa ń kọ̀ fáwọn èèyàn pé wọ́n gbọ́dọ̀ ti

ọyẹ kẹ lè lo àyà yẹn tọrọ lọ sọ pé wàá tí mo lè hajjá wálé ọmọlá ta lè láàyè wọ́n lè dùn ọdún wọn gbọ́ yé mi wípé ká sẹyọ kọ̀ọ̀kan lọ́tọ̀ọ̀tọ̀ nínú tiẹ̀ tó yẹ nínú rẹ̀ ń wọ́n kí ráì kó sì lọ sí kó sì lọ

aláṣẹ bẹ́ẹ̀ nítorí kéwòn ní ìwà àpọ̀jù arọ́mù gbèrè gbà. ó pọ̀ sí kòkó ní pàdé àbá lọ wọ́n mọ́ alimá náà ń pàdé àti lọ háì. ó sì kọ́ sí gbúlẹ̀ ìfẹ́lẹ̀ ká lọ. ẹni tí arọ́mù ó ti o a máa kú wọ́n ní ọ̀dọ́gba lérò ẹ̀wọ̀n tá a bá sábà lójú àwọn ọ̀sán sálá náà lọ ọ̀rọ̀ kọ́lẹ̀ jáde láyé lórí ẹ̀ àwọn ọ̀rẹ́ táwọn sọ ayájọ́ sọ̀kalẹ̀ lórí ẹ̀ pé ká jẹ́ pé ká pa méjèèjì pọ̀ àbí kò ṣe é fẹ́ kọ pé ọ̀sọ̀ ìrọ̀mù ẹ̀ ọ̀sọ̀ tí kò ìrọ̀mù ni yọ̀mù sẹ́rì ó bá wọn jáde ní ìjọ nìkan máa tọ́lá fún kọ̀ọ̀kan fún àwọn ọ̀gá ọlọ́run wá sọ wípé kọ̀wé ńlá ní ẹ̀dẹ́

ọ̀wárí ẹ̀rin àdáyá bí ọ̀pá àìrẹ̀ ẹ̀kọ́ oúnjẹ òmùrọ̀ ọwọ́ abọ́ ìtọ́ọ̀mù ọjọ́ ìgbé ìrọ́ọ̀mù rẹ̀ fún hajj padà ọ̀wárí ẹ̀rin àdáyá bí ọ̀pá fọ́sì yá musa aláṣàtì àyíyá mi ń fìlẹ̀ hajj kí ló fẹ́ níbẹ̀ kọ́ gbàwé ẹjọ́ mẹ́ta nígbà tó wà ní hajj níbi hajj. wọ́sàdì ádìmí ìdá ọ̀já sọ ẹ̀dùn àgbà méje mí nígbà tẹ́ bá darí délé tábà fi ẹ̀ka fún èjì ọdún mélòó tẹ́líkà àṣàrà sọ̀rọ̀ kámílà ó di mẹ́wàá tó pé pérépéré nìyẹn. wọ́n ní ọ̀dọ́ lọ́wọ́ bá ń sọ ní wípé ẹni tí ọ̀bá rí hádì ọgbà mẹ́ta ní hajj ìyẹn ni pé kí àyíyá mi lè mọ̀ náà afáwọn àdáhọ́sí àwọn Abdullahi ibn Abbas wọ́n ní pé yorùbá rẹ̀ rìn àdáyá bí ọ̀pá ọgbà ẹjọ́ mẹ́ta bẹ̀rẹ̀ hajj àwọn ẹjọ́ mẹ́ta yẹn kọ́bílà yọ́ọ̀mì àárọ̀fà ọgbà àṣáájú ọjọ́ àràfá. kẹjọ òun ní hajj ní hajj máa ń òní ẹrẹ tó mi. ọgbà àgbájọ àràfá wọ́n ní tọ́ba jáde sí ìjọ àràfá ọjẹ́ ọjọ́ kẹta àwọn ẹ̀rọ máa pé nìyẹn yẹn ní pé agbájọ́ keje agbájọ́ kẹjọ agbájọ́ kẹsàn ọjọ́ kẹsàn sì ni nígbà tẹ́ni rẹ̀ bẹ́ẹ̀ yẹn ni ti gbà wẹ̀ ọgbà ní mìnẹ́kọ̀ọ́la mìnẹ́ ọkọ̀ọ́la ọgbà rẹ̀ ọdún àbí mìíràn kíni bẹ́ẹ̀ ni mìíràn kọ́la níjọ mìíràn ni gbé ya ọmọ sáré yà ọjọ́ kẹjọ wọ́n tún wá gbà ní ọjọ́ kẹsàn-án. mọ̀ọ́bọ̀ ti rẹ̀ ìyẹn tó ti di wípé bóun ti ń ba lọ yìí dájú òun ò lè rówó rẹ̀rẹ̀ òun náà ti wúra rẹ̀ ẹ̀rí. irúfẹ́ ní báyìí Abu Ishaq látọ̀dọ̀ Wẹ́dẹ́rọ̀ látọ̀dọ̀ Abdullahi bin Umar radiyallahu ta'ala anhuma. Ó ní yóò gbàjọ́ kẹrin qabla yawmi tarwiyah. Ṣáájú ọjọ́ kẹjọ ìyẹn ni bí gba ààwẹ̀ níjọ́ keje Zul Hijja. A gbà ní ọjọ́ tarwiyah tó ń pè ní ọjọ́ kẹjọ. A tún gbà ní ọjọ́ tó ń pè ní ọmọ Arafah tí ń Ja'far ibn Muhammad lákàlẹ̀ àdí tó ti gba alágbèdà àlẹ́ nìyẹn tí ọba wa gba ọjọ́ yìí àbí kò gba apá kan rẹ̀ kọ́mílà lẹ́yìn àbí apá kan rẹ̀ ṣáájú ọdún wọ́n gba ayyamu wo ni wọ́n ń pè ní ayyamu tashriq òun náà ni ọjọ́ mẹ́ta tí kọ́dà sí àwọn ẹgbẹ́fà tó bá ń bẹ lẹ́yìn ìkéde o tọ́wà lẹ́yìn Ramadan èyí lè bẹ̀rẹ̀ látijọ́ kejì ọdún Ramadan ọdún òtúnbà rẹ̀ nítorí pé kò sí àyè àmọ̀tẹ́sẹ̀rẹ̀ nínú ìjàkà ṣùgbọ́n wà fún léyà àwọn ọjọ́ mẹ́ta tó máa tẹ̀lé níyà ni wọ́n pè ní kéde àyè àmọ̀tẹ́sẹ̀rẹ̀ ìyá àwọn ọjọ́ oúnjẹ ọjọ́ jíjẹ mímu irú àwọn ọjọ́ jíjẹ mímu yẹn wọ́n wọ́n lè fi gbà rẹ̀ dáadáa. pẹ̀lọ́rọ̀ yàrá àyíṣà àti abdullahi ibn umar bukhari. wala ne bi sallallahu alaihi wasallam kan sẹ́dẹ̀ na gbà rẹ̀ ní ayyamu tashriq illa liman lam yajid al-hajj. àfi sẹ́ni tí ò نظر جعفر بن محمد عن علي حج tí wọ́n gbà á níjọ́ keje ọjọ́ kẹjọ ọjọ́ kẹsàn ẹni yẹn máa gbà á níjọ́ mẹ́ta ní ọ ẹ̀yìn ọdún léyà gbẹdẹ ní báyìí dìbò náà ní ìròyìn tuntun aláì sí àti àwọn ìkiri àti Hasan àti àwọn sọ ní tó sálágàdà hajj ọgbà kájẹ̀ má gbàgbé pé iṣẹ́ hajj sì tó lọ níjọ́ mẹ́ta àti bẹ̀rẹ̀ yìí kiri o lẹ́yìn ọdún léyà. wọ́n ní ìgbà ojú mùsùlùmí gbà wá látọ̀dọ̀ kòtẹ́ ìbá àlẹ́fọ́sálẹ́ ọlọ́run kọ́ba àti ọ̀sán jíjọ́ ọlọ́run pé ayéyàwó tẹ̀sírí ayéyàwó akílẹ̀ wọ́ṣọ̀dé wọ́dìkiri láàzọ̀ ọ̀jọ́lù. ṣèṣe ọjọ́ tí mẹ́ta àti bẹ̀rẹ̀ yìí léyà yẹn ọjọ́ jíjẹ mímu ọjọ́ rẹ̀ ti ọlọ́run ìyẹn ọjọ́ táwọn àti bẹ́ẹ̀ rárá wí. Allahu akbar Allahu akbar La ilaha illallah wallahu akbar Allahu akbar wa lillahil hamd ọjọ́ zikiri táwọn àti zikiri ìyẹn gbogbo ọjọ́ bẹ́ẹ̀ mẹ́ta wa dáadáa gbígbẹ mímu ò ní ṣẹlẹ̀ fún ẹni tó ṣe ọmọ akọmọ hajj tí ó sì ń rìn àdáyà pa nígbà tí o ti lè bẹ̀rẹ̀ àwẹ̀ keje kẹjọ tó ti parẹ́ níjọ́ kẹsàn-án padà pa nígbà ọba padà dé ọ̀dọ̀ àwọn irúfẹ́ ha òun ò ní ṣe mímu ń ọlọ́wọ́ ní ọ̀sàbọ̀ àti tó méje àwẹ̀ méje yòókù máa tẹ̀lẹ̀ nígbà tẹ bá darí délé ọ̀rọ̀ méje wọn lọ́wọ́ àmọ́ ìyẹn bá darí sí di yín nǹkan yín lè rẹ̀ nìyẹn ọ̀rọ̀ nígbà bá padà yín látọ̀dọ̀ ọmọ wọn lẹ́ni tí ọ̀gá rí ìwọ́jọ́ ìgbà hajj ọ̀sìn yá mọ́sálásá kó tọ̀ ń gbàwé ọjọ́ mẹ́ta nígbà tí a wà nínú iṣẹ́ hajj pọ̀sàbí adúlélá àròjá tó ń kẹ igba méje nígbà tó bá padà délé ẹni pé lọ́wọ́ padà sílẹ̀ báyìí ni wọ́n lè gbàgbọ́ arákùnrin Sa'id ibn Jubayr àti àbẹ̀lá àlẹ́yà àti Mujahid àti àkọ́ àti akọ̀rìmọ́ àti Hasan àti àti àti ìwọ́n Abdullahi, wọn ló ti di ọlọ́wọ́ bá tàmọ́tà ìhijjatul wada min umrati ila al-hajj nígbà tó sọ́lá ó ti wọ́n mọ́rọ́ ọwọ́ apàdà gbọ́ ìhìrọ́mù ẹ̀ ó gbé ìhìrọ́mù fún kí ni ó fún hajj wà á hìdá ọdẹ ọdẹ pẹ̀lú àdáyá kọ́dà akọ̀tọ̀ pé làbẹ́ẹ̀kà umratan thumma ahalla bil hajj àwọn àgbàtú pé ìrọ́mù fún kí ni ọ̀ fún hajj ọ̀tà wọn ti àná tó máa rọ̀tọ̀ sọ̀tọ̀lá ìlà umratan hajj àwọn èèyàn náà wá sí kí ni ọ wọ́n ti bá nẹ́bì tètè pẹ̀lú pé wọ́n ti wọ́n máa pọ̀ mọ́ kí ni ọ ọmọ hajj ọ̀kẹ́ lẹ́mìnà náà ọwọ́ àná àwọn èèyàn yẹn wọn àhùdá ẹni tó gbọ́n náà a ló máa ń lábí òun ẹlòmí òdòdó tó ń padà yá nígbà tá nẹ́bí wa dé mọ́tà ọwọ́ aṣọ fáwọn èèyàn na pé. ó ní ẹni yóò tọ́ bá fi kó sí pẹ́rẹ́ àdáyá nù yín ní kẹ́kẹ́ ọ̀lẹ́tọ̀ fún mọ́tò dé wọ̀ fún hátà a ومن لم يكن منكم أهدا بالبيت وبالصفا والمروة وليحلل. ti wá torí èsì àkọ́kọ́ wọn ni kéde àmẹ́sì ìka pípẹ́rẹ́ èsì kejì ni kéde ọ àtọ́wà àtọ́wà àbẹ èsì ìkẹta tó ní alhal fífarí èsì ìkẹta wà kọ́ pípẹ́rẹ́ sísè tọ́wà ìparí. ìjámọ̀rọ̀ òun làgẹ́ gbàgbé títọ́kù iṣẹ́ mẹ́rin ní máa wà níbẹ̀. ẹgbẹ́ rẹ̀ títọ́kù pípẹ́rẹ́ píparí ìṣètò ààbò tí ìyẹn bá lè ṣe mẹ́rẹ̀ẹ̀rin báwọn sọ̀rọ̀ àti ṣe ní òun lọ́dà jù ìyẹn wọn náà. هي اليوم العاشر من شهر ذي الحجة شمال هذه في إخراج واحد البيت عندي غير اللي يضيعه ẹ̀yìn wọ́n padà dé bí báwọn yẹn lọ ọ̀dà lóṣù sálà ilé olóògbé ìgbà tí ẹ mọ́ mọ́ máa tó pẹ̀lú pé wọlé ẹnu kan láwọn ẹni ọba ní ọba ní ah, àdáyá lóyún tó ní hádìyù tí ọpa ọ̀sẹ̀ tó fún ṣe nǹkan tó gbé wọ̀ fún yóò fi parí hajj rẹ̀ yẹn ni pé yóò fi pa hádìyù. ẹni tí ọba wa ní hádìyù lóyún tí ọ̀lẹ́rìn àdáyá lọ sí tọ́wá fún tiẹ̀ àti ó sì gé ń wẹ̀ kọ́ wa bá ìrọ̀mù gbà yẹn ọlọ́run ti ká Ẹ̀kọ́ wá gbé ìrọ́mù fún kí ni ọ fún hajj. Wọ́n ní tó ń ṣe kó gbé ìrọ́mù hajj rẹ̀ irú bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ẹ̀tọ́ wá ti gbé gbé ìrọ́mù hajj. Tí ọ̀bá rí hajj ọgbà ẹ̀jọ́ mẹ́ta, ti fi owó Àwọn ọ fọ́gbà láwọn ọjọ́ náà fi ṣe hajj kó sì gba méje ń dọ̀ba padà sọ́dọ̀ fámílì rẹ̀ wọ́n lè parí hadith yẹn hadith yẹn wà ló fẹ́yìn ọlọ́wà ka àmìlà eléyìí ni mẹ́wàá tí ọjọ́ ọjọ́ nìyẹn ìkàn nípa ti mẹ́wàá báwo la wá ya wọ́n wọ́n kà tá bútù bìyájú ọ̀fọwọ́ mi kọ́. ọlọ́run ọba rẹ̀ yọ̀ọ́ wà látọ̀ ìrìn ẹ̀sìn irú ẹni lọ́rọ̀ ẹ̀yẹ kí wọ́n ní fún pẹ̀lú ìyẹn rẹ̀ ẹ̀dá pè yẹ́wò ní ọba tọ̀ láti fi díẹ̀ múlẹ̀. wọ́n látọ̀ fún tòun rí ni ní kọ́ pẹ̀lú ọwọ́ ọ̀tún rẹ̀ kí ni bàbá máa fi abá anabi musa sálùká wà ní ọgbọ̀n ọjọ́ wọ́n àti mọ̀mí ayá àwọn apè pẹ̀lú mẹ́wàá ọ̀sán mọ̀mí ikọ́ ọ̀dọ́rọ́ bíi ní arúgbó ayé nàlá ìlà wọ́n kẹ́ fìdí ẹ̀ múlẹ̀ yìí. bàbá mi fẹ́ nkú ká ti sí náà wá ọwọ́ bí wọ́n gbé ọ̀sán mọ̀mí ikọ́ ọ̀dọ́rọ́ bíi gbèdéke àkókò ẹlẹ́dà wá pé sí gbèdéke ọ̀pọ̀ sí gbèdéke. bá àtìgbọ́ yé mi wọ́n ní kámílà yẹn òun náà ní pé ó pé pérépéré mẹ́wàá yẹn máa pé pérépéré. ọlọ́run wá sàlàyé pé dáálé gálé wọn lámì ẹ̀kọ́ àlùhó hájẹ́rẹ́ ní mọ́sídìí ní haramì. ذلك لمن لم يكن أهله حافظ المسجد الحرام. ولذلك na يدعي صحيح. أجد أن تسوي ìsara mọ́kà àwọn tó bá jára mọ́gà wọn ò fẹ́ kọ́ sí tàmọ́tò ọ̀ ẹ ò fi opportunity ní tàmọ́tò tàwọn tá a mọ̀ pé tó ní ìṣerú àwọn ilé ìṣẹ́ láti fi ọdún bíi mẹ́wàá sẹ́yìn sí bá padà bẹ́ẹ̀ bá padà bẹ́ẹ̀ ọlọ́run nìkan lóye. ẹ̀jẹ̀ ni tó ń gbé mọ́gà ọmọ mọ́gà ẹ lákòó kí ní nǹkan lójú. ọba ìtọ́jú ni kó ṣe ń wá wá lórí sí mọ̀ nínú àǹfààní ìgbàmọ́tò ń fẹ́ àjẹ òmùra papọ̀ mọ́ hajj zaalika ìyẹn jẹ́ títa ni o ìmọ̀ ńlá mi yẹn kó ahlóhùn ọ̀hádìrí lèmọ̀sílẹ̀ ní harami ọjọ́ títa àwọn ẹni tó ti ara ilé rẹ̀ ń sàwọn ẹni tí wọ́n bẹ̀ ní mọ́sálásí ọlọ́run bá bí wọ̀ ìyẹn ni pé kì í sara mẹ́kíà obìnrin tí tó lè nẹ́ẹ̀sì gẹ́gẹ́ bí àlùmọ́jáàtù káṣe ọmọra papọ̀ mọ́ hajj ọjọ́ ti tàwọn èèyàn lọ́jọ́ àwọn mùsùlùmí ṣùgbọ́n kì í ṣe tàwọn ará mọ́kà kì í ṣe ti ará mọ́kà máa ń lábí ẹ̀kọ́ alùhùrù ẹ̀lhárọ̀t iye àwọn tó ṣe wípé wòye ará mọ́kà nìkan lè ṣe ni ولم يكن أهله حاجر لمسجد الحرام eléyìí a sọ yẹn ṣe yí pé ara lè fi ṣe àwọn tó ń gbé mọ́kà tí wọ́n jára ìlú bá ti wọ̀ kí n ṣe bẹ̀ wọ́n wà. wọ́n ní báyìí ni ọlọ́dún tí gbọ́n mi lábọ̀dọ̀ àtúnlẹ̀ nàbàs irú ọ̀rọ̀ tó ń sùn ìgbà tí ọ̀bá gbé mọ́kà nìkan ló torí àwọn aláǹfààní báyìí ìjọ adúmọ̀ aláǹfààní máa ọlọ́run nìkan lọ́mọ. ọlọ́run wọn tẹ̀kọ́ lọ́à wà lẹ́wọ̀ ànàmọ́ àṣẹbí dọ́là ikọ́ bẹ̀. ọlọ́run wá ní ẹ̀páyà ọlọ́run níbi ohun tọ́lọ́run parí láti rẹ̀ àti ohun tó kọ̀ fún yẹn má dé díẹ̀ ohun tí ń jẹ́ ń payà ọlọ́run ọba nìyẹn. واعلموا واعلموا أن الله شديد العقاب قالوا قل كوكوليسيا fúntani fẹni tó bá yapa Ọlọ́run ó lè ní fẹni tí ọba gùn léwu ọba àtọkí ká sí Ọlọ́run lè ní bí ìlàdùn á sì máa tẹ̀síwájú àbí ọlọ́run ọba àgbàkọ́ lórí ìtẹ̀lé rẹ̀ ọlọ́run kò bí bùkátà wa ó ti ká pẹ́ lórí ẹ̀sìn rẹ̀ àwọn tí wọ́n gbádùn ọlọ́run jẹ́ kí wọ́n gbádùn kò jẹ́ kí wọ́n lálàáfíà gbogbo àná àjọyọ̀ ni wọ́n ọlọ́run jẹ́ agbádùn kan lálàáfíà ọlọ́run kò gbádùn ẹnì kọ̀ọ̀kan wa. هذا وصلى الله وسلم وبارك الثاني الثالثي العاشر نعم Ayah, kenapa? bẹ́ẹ̀ naam ìbéèrè ni wọ́n á gbé yẹn lọ sí ọmọ ábíyù tí ó pa ń tọ́ lọ sí ọmọ lẹ́rẹ́ ábíyù tí ó pa bóyá dábàá kẹ́ ẹ̀ wá ṣe báàkù lórí ẹ̀ lógún ṣùgbọ́n lérò pé ẹni tó ṣe wọ́n mọ́rọ́ ọlẹ́rìn hádì ìṣe ọ̀pá ṣùgbọ́n tó bá ṣe méjèèjì kò sáwà ó ti lẹ́yìn ọkọ̀ kan ó ṣe múra lọ́tọ̀ kó wá bọ́ tó tún á tún fún àjò ṣe àbáṣọ ẹ̀yọ̀kẹ́ yẹn náà ló tó ṣe wọ́n mọ́ra ti ṣáàjì ṣùgbọ́n gbogbo yẹn ṣe wọ́n mọ́ra yọ̀ọ̀kẹ́ ìdí mọ́ ọ̀dà àbíkà ìṣẹ̀ ó túnmọ́ kọ́ wá ọ abáre àjẹká gbọ́ngbọ́n Ọ ga ni wọ́n bá wà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni níbi pẹ́ẹ́rẹ́ yẹn ni àti ń rí kíló ìgbà fi tẹ̀lé ó sì sádàkà fáwọn ará kí ìyẹn ni tọ́ba dálẹ̀ lọ́wọ́ àti sádàkà fáwọn ará mọ́kà tó ti rẹ̀ ẹ̀ ṣe tó kìlọ̀ rẹ̀ ní kìlọ̀ nídìí ẹ̀kú tẹ́lẹ̀ wọ́n máa ń gbé lọ sáwọn kọ́ńtì kan ti ní pírọ́blẹ́mù látàrí tó ti owó yẹn máa ń wà nínú rẹ̀ àwọn alára ti sábà ti máa gbà. Thank you. ẹ́ẹ́ eh, ó máa ń tẹ̀lé bẹ́ẹ̀ èèyàn ni wọ́n èèyàn wọ́n lè lo ìṣèháàdì fún fèlè lórí èèyàn ni wọ́n wọ́n yẹn kàná bí ọlọ́ bẹ́ẹ̀ lè ní sàbí kọ̀ọ̀kan ní tó bá sọ tí ọba ti papọ̀ mọ́ ohun tí ó wà lọ́wọ́ àti sọ̀tara á nílò àti ohun tẹ́ni wọ́n bá kò sí ló ohun tẹ́ni wọ́n bẹ̀rẹ̀ ti kò sí báyìí à níbùyẹ̀ sí àwọn alóńfẹ́ ẹ̀dínlẹ̀ ìwé jẹ̀ òwe jẹ̀ ẹni òsì bí sáà bí ẹsẹ̀ lè padà pàtàkì tó. lẹ́yìn ẹ̀rí tó kọ́ síkù kí ẹni tó jẹ́ ọmọ rí nǹkan tó ṣe tó kéré sí máa rí tó kọ́ síkù. ọbẹ̀ ìwé kan sọ̀rọ̀ lẹ́nu àwọn ẹjọ́ máa ń sọ wípé àwọn bá ti ájò sọ ní ló sọ nípa àwọn máa sọ tipẹ́tipẹ́ kò lẹ́nu wọn. mo sàlámù alaykum wa rahmatulah wa barakatuh ọgbọ́n òun náà lẹ́ẹ̀kejì lẹ́ẹ̀kẹta bí ẹ ṣe padà ní ẹ̀mẹ̀jẹ̀ rúdì ń bá yín pé ọlọ́run àjọ jáde bá dé ti dé ọmọ lójú ti dé ṣé yóò lè di wàhálà ìgbà tó wọ́n wá lónìí ọgbà yọ̀ǹda lọ́ba owó lọ́lẹ̀ ọ̀rọ̀ àdéhùn táwọn ọmọ kéèké bọ̀ lọ́ọ̀ bọ̀ ẹ wò ó bọ́rọ̀ yẹn ti lé lọ àdéhùn gbogbo ọmọ kéékèèké a ọjọ́ ọlọ́run ti sọ ti pẹ́pẹ́ mẹ́ta mílíọ̀n dáná yẹn ọmọ yìí náà ọ̀dà pẹ̀kẹ́ jáde náà ọmọ ọba ní bẹ́ẹ̀ ọlọ́ọ̀bọ ó yí fún ẹwú ẹwú bí ìtòbi àbá ọmọ ọ̀rùn tó ní ọmọ ẹtù náà ń èyí wọ́n ti lẹ́fọ́ ẹ̀rọ ẹlòmíì aláwọ̀ lára lójú ẹ̀ wọ́n ẹ̀wọ̀n sàhábà lára oríṣi bá ti yìí kí ni olówó lè yí ìbọn ní ọ̀rọ̀ gbàgbà mẹ́lì tọ́jú ẹ̀ ọlọ́ni yẹn fi wọ́pọ̀ nínú dára gbogbo ẹ̀ náà lọ́wọ́ làbí lọ rí àtọ́kájú òtọ́ ni ọ̀yẹ́ káàpá làgbájọ́ ọdẹ́gẹ́rẹ́ ọmọ ọ̀ọ́dún ìrẹ́lẹ́ ọgbọ̀dọ́dọ́ ní ilé. wàhálà kò sára ọdún bàbá káàpá.

tí òkú níjọ bá gbà nìkan lágbàáyé ìyẹn lè mú bí irú nínú àfihàn kàlàkọ́ sàrà bí ìdàjẹ́ mẹ́sàn-án sáfì lè wí fún àwọn méjì o. ọ̀rọ̀ àkọọ́lẹ̀ wà kó rìn lẹ́bẹ̀ níbi pé ọwọ́ máa sáré ka ní ẹ̀rí pẹ̀lẹ́pẹ̀lẹ́ ìtura kété bá tún wà ní ẹ̀rí. ọ̀rọ̀ bó dé kódà táwọn èèyàn farabalẹ̀ wọ́n ti pè é àwọn tó lọ wá àwọn ọ̀gá rẹ̀ wọ́n ti pè é wọ́n ti pè é wọ́n ti pè é wọ́n ti pè é wọ́n ti pè é. dìde nígbà tó si hajj wọn ó gbé dìde nígbà tó ti ọmọ nítorí pé ọmọ dandandan lòun náà dandan àwọn ìlú ọ̀rọ̀ ló bá àti mọ̀lẹ́hajj wal umrata lillah ọ̀rọ̀ yẹn ti ṣáàṣì òun náà ti pérépéré dáadáa á fi hajj ti pérépéré dáadáa ẹni ti ṣe dáadáa sí tàbí dúkìá ìtàbárí ká lọ́ba ti ṣe ẹni tó ti ṣe tẹ́lẹ̀ bàbá rẹ̀ ọ̀gá yẹn pé wọ́n gbé dìde lóòótọ́ àníyàn ọmọ agbára dà níyàn rẹ̀ ní ìjọba ni àní ìjọba ni pa ilé. Ìjọba wa àti ìjọba Sàwọ́dí ni wọ́n lè yẹ ẹjọ́ rẹ̀ lé. Ọlọ́run ìjọba ti láwọn ló ń pa. àwọn pé owó bá la bàlá wa ẹlòmí ọdẹ máa jẹ jáde wájú dàrá máa dún bẹ́ẹ̀ kí ni ó gbòòrò àná lẹ́yìn kò sí rẹ̀ ní ìfọ̀nàdíyà wọn ló ṣe máa jẹ jáde tó dùn bẹ́ẹ̀ tó gbẹ mú bí tó máa bá rẹ̀ kẹ́ wò ó wò rẹ̀ pé a mo ṣe nǹkan ìlú ìkọ́rọ̀ tó wà lẹ́yìn kò rí wọ́n ti múlẹ̀ ní arọ́fà ní ìlú lálábàdùbà ìlú ní mọ̀sálífà ìlú ńláńlá ní gbogbo wọn wá gbogbo rẹ̀ ìlú ńlá tó tóbi gbà owó ní tí wọ́n lè ọ̀rí ni wọ́n pẹ̀rẹ̀ yẹn sí tí a rìn ọba ìjọba lè ọdún tóbi lọ́n pẹ̀rẹ̀ sí ni tí wọ́n ti gbà wọn lọ́n pẹ̀rẹ̀ pé iṣẹ́ ni wọ́n nìyẹn tó ń gbowó lọ́wọ́ ìjọba sí tọ́kílọ́kì ọ̀pẹ̀lẹ̀ rẹ̀ tó gbowó ẹ̀ tó wà lọ́dọ̀ wọn òun kò ìgbọ́kẹ̀ mẹ́rẹ̀ kálukọ́ máa dún bẹ́ẹ̀ wọ́n ṣe wù sí gbogbo pálapàla yẹn. ẹgbẹ́ wọn fẹ́ ra adìẹ gan adìẹ òkú lọ́lọ́ra yẹn adìẹ tó ti kékeré tó ti bí mọ gbà lérò yẹn eléyìí tó wà láàyè wọn á ti du gbogbo ẹ̀ ló létò ẹni fọ́ọ̀kẹ̀ lọ́wọ́ àlọ́ má díẹ̀ àwọn àlọ́ ọdún gbẹ̀ ilé rẹ̀ fún ilé rẹ̀. tó ti kílé adìẹ rẹ̀ ah, nígbà tó ti ṣe é ìjọ ọlọ́run ti wọlé ojú ọlọ́run lọ́ni tó ti sọ ọlọ́run ti di àlè ìwé kójú àbí kó kó àwọn àkọ́mí yẹn ìjọ ọlọ́run ti bí ẹgbẹ́ bá ẹgbẹ́ yòókù pé ọyá àlọ́sí yòókù lọ àlè ìgbà nìkan. sọ tí ọ̀sán sọ fún gbogbo bẹ́ẹ̀ ní agbègbè àyè tá a máa yọ ọ̀bẹ lọ́wọ́ ìtàlùkù bẹ̀rẹ̀ ẹ̀rẹ́ ni a ti jẹrà láwùjọ Ndị ọ̀bẹ ni a ti ràn wá lébọ̀. nígbà tẹ́lẹ̀ ò sí ń bẹ̀ àyẹ̀bọ̀ ní ọ́fíìsà ọ̀sẹ̀ rẹ̀ ń bẹ̀ kò sí kẹ̀kẹ́ bẹ̀ wo báwọn yẹn ṣe. ẹyẹ ẹgbẹ́ òsì mọ́ ọ̀bẹ lọ́wọ́ ọjọ́ ni lẹ́dẹ̀ ní o ọjọ́ yẹn náà عايز درجة وأخفتهاهن والعرفات كلها موقف ọ̀ bá àjọ ní ìfojú ọlọ́run gbogbo àràfà mọ́ ìbò ní kí n dáràfà ní tó lè jù ẹ́ ìjọ kẹwàá yẹn náà because tó fi kú òní ìjọ máa ìjọ náà ìjọ náà ní èsì láwọn yòókù ìmọ̀jọ àti alẹ́kùn ìjọ yẹn náà ni wàhálà òkò òjòyọ méje náà lọ ìjọ yẹn nìkan ni tó láàrin minutes one hour two hours ọwọ́ àlùmọ́ káàdì yóò sì kọjá rẹ̀ yes ó tún bá sínú fáwọn àtàwọn afẹ́ lẹ́yìn o ti dé sàlẹ̀ mẹ́ẹ̀ ó ti gbọ́ láàrin òkú ìpadà tàbí kọ́ olùdọ́gbọ́n fi ọ̀jẹ́ olùgbé kìnìún ẹ̀ ti ti pa àmọ́ títà kiri ilẹ̀ ẹ̀ka àmọ́ tó kan ní ni tó sórí àjọ ẹ̀mú. bẹ́ẹ̀ bẹ́ẹ̀ nìkan bàbá zawali tuntun ajẹ́ bẹ́ẹ̀ bá jẹ́ ọ̀lẹ́ bàbá zawali láyìlá gbẹdọ́lọ̀ òkú sẹ́yìn nìyẹn. olórí agbáwọn tó ń lọ gbàgbọ́ ògbà ìfọ́nkẹ́rì wọ́n ti sọ̀rọ̀ pé báyìí ni ó lè jáde pé ní bí twenty fifty jù bẹ́ẹ̀ lọ bí a gbogbo olúmọ́sálásí ìbáyìí wọ́n lọ pé a ah, sọ bí yìí o wọ́n tún mú rẹ̀ ní rẹ̀ báwọn ní ọ̀sọ̀ bí yìí o àwọn ọ̀gẹ́ ó máa bọ̀ báyìí báwọn ti yẹn ti lọ ya síbi ọ̀nà ibi táwọn yẹn bọ̀ ẹ̀sìn wo mọ́sẹ̀ tí wọ́n lọ gbé àwọn fẹ́lẹ́fẹ́lẹ́ tá à ń padà sẹ́yìn wọ́n máa jáde ogbẹ́ ní ọ̀rọ̀ àrùn lọ́nà nípa àìgbọ́rọ̀ àìgbọ́rọ̀ nǹkan méjì ló máa ń kọ́ sí àìgbọ́rọ̀ àti ẹrù wèrè táwọn èèyàn máa gbé. pẹ̀lú àwọn tíṣọ́ọ̀tì àwọn tó bá ń láǹfààní lọ́wọ́ àrẹ báyìí wọ́n bá tún gbà báyìí wọ́n máa gbé títí kìíní wọ́n lọ́wọ́ máa gbé títí kìíní àwọn ẹni tó máa dá wàhálà lẹ̀ yẹn gan-an àwọn ẹlẹ́rù ọ̀yẹ́ mi fún ọ̀gbẹ́ni mi ò sì ṣẹlẹ̀ ti ba níta yóò rú sí gàgà báyà gbèrè báyìí ẹrù gbèrè tàbí kó sí ìbọn kẹrin àwọn yẹn gẹ́gẹ́ ní máa ń dákó lẹ́nu lẹ́nu. tó bá àrùn yẹn ṣe rí mi wàá tẹ́fúnlẹ́ ńlá ẹ̀ tẹ́lẹ̀ ni ẹ̀fọn aláǹfààní sọ́jà mọ́ gẹ̀ẹ́rẹ́ adúgbò ni. ẹ̀jẹ̀ wọn bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ láyà nàmà tẹ́lẹ̀ àyẹ̀kú sáláàtù lọ́wọ́ tẹ́lẹ̀. Àwọn bàbá rẹ̀ láti kó dáadáa. wọ́n ní wọn ní ìdí ẹni èmi ò ní ìdí ẹ torí tó ọba gbà wá fi sọ̀rọ̀ sí ẹ ọba yìí pé kálákà ẹni ẹ àdọ̀gbọ́n wá ẹyẹ máa yọ fẹ́rẹ́ àfa yín pẹ̀lú kẹ́ máa fún ọ ní five naira tẹ́tẹ́ naira owó gidi tẹ́ bá fẹ́ fà fa ilé yẹn máa ń lọ mo bá wọn sọmọ pé àwọn tí ń dọ́gbọ́n sọ̀rọ̀ tara jẹ náà díẹ̀ díẹ̀ wẹ́rẹ́wẹ́rẹ́ ni ìròyìn máa dájú kọ́ gbà lọ́kọ́ òpè mi yìí gan náà tálákà mi ni ọ̀bọ ti kílà rẹ̀ tí yẹn bá gbà tí yẹn sọ pé kò nídìí kò nídìí ìpè mẹ́wàá ta kó ta fẹ́ mú dáa mi ìdá kejì ta fẹ́ mú yìí kò sí nǹkan tó wà ń bẹ̀ ju pé ká lé sílíkì ọ̀sìn náà. gbogbo nǹkan tó fún wa ní mẹ́wàá àkọ́kọ́ yẹn ká má jẹ́ ọ̀bọ fún wa ní mẹ́wàá kejì ní ti rẹ̀ bá lè kó gidi wọ́n fi ní ọlọ́wọ́ báyìí. ti rẹ̀ wọ́n wẹ̀ ni wọ́n lọ ìgbẹ́ni ẹni tí wọ́n bá ti bá tẹ̀wọ́ ẹ̀. ẹni ọba ti sẹ́wọ́ ẹni tí òòrùn ń wọ ẹran làwọn wà lọ́wọ́ ẹ̀ kó máa gba mẹta ní hajj agba sẹ́wọ̀n tó bá darí dé lu bàbá wọn bẹ ẹni ọba gbà jẹ. irú àwọn náà náà Ah! Ah! Ọlọ́run ọ̀rọ̀ burúkú báyìí. Ọ̀yọ́ máa jáde lẹ́nu rẹ̀. Káṣẹ̀ ní bẹ́ẹ̀ máa fẹnu bá ti rẹ̀ jẹ́ ẹ̀sìn òde ọ̀fẹ́ rárá. Ìmọ̀ akó sínú kẹ̀bí ọ̀sìn ìkàlá yẹn lọ. Ó ń tọ̀ ọlọ́run kọ́ mójú kúrò ẹ̀jẹ̀ tó dára wọ́n lè jẹ́ àmọ̀tá ló ti ń sọ̀rọ̀ tàbí bínú ẹ̀jẹ̀ àgbà rẹ̀ ṣé ó ń pa ìmọ̀tá àti kíni ọ ìbínú sọ̀rọ̀ náà. àwọn eré ìlànà pọpọ máa dà.

ìyẹn ẹ̀sẹ̀ ìyẹn ẹ̀sẹ̀ àníyàn rẹ̀ a kẹ́ni tó bá lọ sí hajj ọba gbàràdà rẹ̀ tọ́wá jẹ́ bẹ́ẹ̀ ni gbogbo sì ní ọ̀dà rí èèyàn pé bá sì má mọ́ wọ́n fi ládàá pé gba hadith yẹn bá rẹ́ gẹ̀ẹ́sì tọ́ ṣùgbọ́n tá a bá ti rẹ́ni عليه الصلاة والسلام نعم جواز ọwà ẹ̀rí wà kìí ṣe pé ọ̀rọ̀ pé ó ṣàfihàn ẹ̀rí wà bẹ́ẹ̀ báwọn tó jẹ́ àtàwọn obìnrin wọ́n lè lọ sí tiwọn lóhùn lórí ẹni tí ò lẹ́sẹ̀ rẹ̀ ẹni tó wọ́n tarí ẹ̀ lólẹ̀ ẹni tó lẹ́sẹ̀ ní yìí ẹni lẹ́sẹ̀ lọ yóò àwọn wọ́n lè lọ sí ní òun àwọn tuntun yẹn àtàwọn Ah, ọ̀fẹ́ wọn wá sí ọ̀fẹ́ Lórí pé wọ́n lórí pé ń ṣe wọ́n fẹ́ jìyà di díẹ̀. Lórí yẹn nì, lórí yẹn takọ àwọn ẹni bá já láàfẹ́. Lókùn bá ti pàṣẹ dáadáa. Lórí yẹn nì wọ́n á gbẹ̀fẹ̀ fàájì, wọ́n ti lálàáfíà. Lórí bí wọ́n ti kú náà tí nǹkan ẹ̀gbọ́n ìjọ ọlọ́run náà sọ wípé láàdùn hamilton ẹbí mi pé tó ní wọ́n wẹ̀ yá wọ́n ní kí wọ́n wẹ̀ pẹ̀lú ní láàdùn hamilton ẹ má sọ wípé ẹ fún yín sí lára má yóò bá fún un bá gbé bí àwọn báyìí yóò máa gbólóhùn لبيك لا شريك لك لبيك ó lè kóró láàrin ẹrú yìí tó ṣẹlẹ̀ táwọn ọmọ yàrá nílùú wọn gbé wọn dìde lẹ́nu tí ó ti kọ́ sí ẹ̀bẹ̀rẹ̀ ẹsẹ̀ rẹ̀ tí kọ́ agbọmọ. ọkùnrin aka méjì a wa gbà èyí ni ẹ bá bá wọn sì máa kí wá kí okùn lẹ́yìn dẹ̀ ti kí wíjì rí wíjì òpin méjì ti kí lókè wọn ò bọ́jú ẹgbẹ́ ń sè ni àwọn yòókù méjì méjì ààrẹ ti sí

bẹ́ẹ̀ni wọ́n lè bá ẹ̀pá pa kódà bí bá yọ ojo gẹ̀ pé kò ráyè. ọkùnrin ojo ni ọ̀rẹ́ mi kan bẹ bá tó ti gbé bí yẹn báyìí yọ wà wò ni bẹ́ẹ̀ tó ń jẹ bá pẹ́. oúnjẹ bá pẹ́ ṣe é báàrẹ̀ ń ṣe oúnjẹ pẹ́ ni o àwọn àjẹjọ ọba yé ṣé ọba tó yẹ ọgá máa gbé wọn bọ̀dìbọ̀dì ni èyí tó bá sojú ẹ̀ báyìí ọba yìí wò pa ìyàwó ló máa ń pa a irú wèrè irú dáadáa. ẹ gé òwèrè dànù ni ní ẹsẹ̀ olódà gị lè ní kọ́ bá gé owó akú kíní kan wọ́n fẹ́ kú tẹ́lẹ̀ bọ́ọ̀ gé òwèrè ní wọ́n fi dada padà wọ́n fi di wèrè padà ó fẹ́. wọ́n ò tiẹ̀ gbọ́dọ̀ gbọ́rọ̀ nìkan àwọn ẹbí kan fẹ́rí wèrè tó ń gbé kiri ẹgbẹ́ ó lè ti gbàlejò dókítà alẹ́ bí kan àwọn ẹgbẹ́ wèrè kí lásán ni fẹ́rí wèrè tó ń gbé kiri ẹgbẹ́. ilé ìní ń sọ ilé ìwé sọ pé ohun tó ń gbé yẹn ó lè fi gbàlejò pẹ̀lú ẹ̀ pé ibi tó bá fa àdéhùn kẹlẹ̀ kẹlẹ̀ gbà ọdẹ ẹwẹ ló ti kó máa ń jẹun ó ti gba sábà mi nà ẹgbẹ́ ẹgbẹ́ kò ní irun òde lóṣù lórí ẹ̀ a fi pa kí ni ọ̀gẹ̀lẹ̀ ti tọ́ wá fi ń kó fìlà ẹlòmíì ti ń bẹ níyì irun ẹ máa kú tó ti yóò máa àlọ́ ti gẹ́gẹ́ ní ìdíkọ́ tó ti bá dára bẹ́ẹ̀ náà lòun náà ó ti fi irú wèrè yẹn kọ́ra lórí pé nígbà wọn padà gé òun yẹn ló fi lápalá rẹ̀ tọ́ba gẹ ò tọ́ba yá padà ṣe yìí ẹ wò bí ẹni tọ́sẹ̀ bẹ̀rẹ̀ orí fífa ni ń kú kòkòrò onípadà kú mọ́ tọ́ba yá. ẹ̀yẹ́ lè fi kàn. àìrọ ewé kò wèrè náà.

báyọ̀ pé oúnjẹ rẹ̀ gbogbo ẹ̀ tó ní máa wà tó wàá jẹun ọrịa kò wàhálà lórí ẹ̀. wàá tún kálá lọ. ẹ̀yẹ́ gbàgbé ààyè lè dé dáadáa kí ẹ̀rọ lè dé dáadáa. ওয়ালাইকুম সালাম lórí nǹkan lẹ́sílẹ̀ àwọn ọ̀dọ́ máa ń lórí nǹkan àyàfi tí nira bá ti mú yẹn bí àwọn àánú pléènì àbọ̀kọ̀ ojú omi kankan. ọkọjọ lè ní ìlọba lè jẹ nílá rẹ ètò kọńtìkù lè fi oní mọ́sálásí lọdí ẹnjì tó nígbà yẹn tó ìyá pẹ̀lú bẹ́ẹ̀ láàrin àwọn olùmọ̀ pé ìdáni wọn kò sí ní pẹ̀lú ẹbí làwọn kẹta yẹn ní orí nǹkan rẹ ṣùgbọ́n kọndíṣàn lè ṣẹlẹ̀ tó yẹ pé ìrìn àjò ìjọ kan máa lò bẹ́ẹ̀ bá wọn àti sọ pé ìwéko yìí ni wọ́n máa ń wé wé pé ní dáadáa àrẹ sọ̀tà lára pé kọ́ńtì ẹyọ tọmọ òun kọ́ńtì ìlú mẹ́wàá láì rọ̀ kò tí ẹ̀jẹ̀ ẹ̀ pé àwọn àti sọ ọkọ̀ dá lórí ká máa ká máa gbé ká máa lọ sí ká máa gbé à àlejò ọ̀jẹ̀ sọ láéláé ìrọ̀ ni wọ́n pa máa tẹ̀lé ọ̀lù kan wà lóko wàlúù sábà tó wà àkèrè ọ̀yọ̀ yọ̀ Thank you ó kọjá ara. olótùtù lòún jẹ wọn fi táyà múmú lọ́mọ wọn lulẹ̀ báyìí káwọn ti fi lulẹ̀ báyìí yóò àánú báyìí yóò àfẹ́ràn ojú rẹ̀ báyìí. ọ̀yíká. ọ̀bù ah, àwọn ẹ̀rọ lálàáfíà jù jù. bọ́lá àtàlámù mi yẹ kó ti dé tipẹ́tipẹ́ o jẹ wọ oúnjẹ yẹn báyàwó ẹ tó bá fẹ́ jẹ àbó mu nítorí wà ló tí ọba ti wẹ̀ ní kó

àwọn ẹ̀ lálàáfíà dáadáa làwọn yìí. ẹ àgàgà àwọn ẹ̀ lálàáfíà ti gbà pẹ̀lú owó tuntun ká wọ́n mú mọ̀tẹ́lẹ̀ ọ̀dọ̀ fi ti kẹ́hùn. Kakó fọ́ọ̀lù rẹ̀ ìjà máa gbọ́.

olóòsà ó ń kiri òsà. àgbọ̀yẹ kó wúlò bẹ́ẹ̀ náà ìgbàgbọ́ ìṣẹ̀lẹ̀ òkun nìyẹn. àbí méjìlí ń dáná sun òòtà nígbà tó dáná sun òòtà tó dáná sun ẹ̀mí ìyá tó ń tó tà. pẹ̀lú nínú àwọn ìpátátẹ́lẹ̀ mi máa ń ṣe tí ó lè rúgbó ohun sẹ́ẹ̀sì mi ni. ìpátá ni òun àlẹ́ ti gẹ̀. òòtà tó dáná sun yẹn tó ti dáná sun ẹ̀mí ìyá tó tó tà. ẹ̀ gbọ́rọ̀ mi ìyá ti lówó ọ̀sùn tàbọ̀ gbòò ti dáná sùn kàgbà kọ́gbà ya yọ sọ̀rọ̀ fún má tó tàbọ̀ yẹ ya alájú ìdáná sùn èyí tó lè tẹ̀lẹ̀ òun ni kan wà ń bìgà aláṣẹ ló lè ilé yẹn kí ẹ lọ dáná ilé yẹn. mo ò rẹ̀ pé ìyá yẹn ló wá ti ìyá yẹn kú ẹ̀. tọkọ ti lórí ìyá yẹn ti máa

ọgbẹ́ mi síta tó máa jẹ́ gbà wọn jù àbí kó fa tí wọ́n bá ti bàjẹ́ àwọn ọmọ. Ah, ah, orí kọjá àbòkù dúkìá rẹ̀ lọ́jà òbó dé bẹ́ẹ̀ kọ́ máa ti géètì yẹn ṣùgbọ́n kọ́ máa retí fún wọn wọn á ní kí ló dé àti pé wọ́n ń jí kó wọ́n kò ní kó fún ọ̀yà. ọwọ́ àlọ́ ẹ̀. torí pé àwọn ọjọ́ ọ̀lẹ̀ mọ̀ pé ọjà sí kí wọ́n tó ti náà lọ́wọ́ àbúrò. Náà lókè ìgbàgbọ́ jáde pé èèyàn ti jáde kúrò nínú ìmọ̀ra yẹn kéèyàn ti máa bá a lọ lẹ́yìn. yóò fi parí tí ẹ bá ti wá parí àlùwàlá yẹn tí ìjọba tó wá wá gbà yẹn kí ẹ kò bẹ̀rẹ̀ nípa ìlọ́wọ́ aláàrẹ̀. irú rẹ̀ dàbí ọ̀rọ̀ ẹni tí wẹ̀ níwẹ̀ lọ́wọ́ ìjọba tó ká tó ilé sáà ti parí rẹ̀ lẹ́yìn kó tó sábà sábà fún ìgbòmìnira ogun ara rẹ̀ padà náà. ìmọ̀lá bá ti wá di pé èméjì rẹ̀ máa ṣe yọ wá lò fún ayé dáadáa àwọn yẹrí ibùká ìgbà àwọn yẹrí ibùká wọn tó ń jọ ní èrè ní ẹbí sílẹ̀ kan lọ sí lè pé ẹ̀mí rẹ̀ tó lè jù. àìsí ìfàgbádùn ọ̀hún ìmọ̀kànlọ́ àtàwọn ọmọ kí wọn nínú àwọn àdéhùn tó pọ̀ lórí ìṣèlérí wọn sọ pé máa mọ́ lórí ẹ̀ tọ́jú ẹ̀ ṣùgbọ́n nínú àwọn olùmọ̀ bí irú àfàwà àfàwà àwọn ọmọ náà lè ní àrídì àdọ̀lẹ́ yẹn já àwa nínú ọjà yìí látàyọ̀ ọ̀gbà wọlé ká lọ́dọ̀ àlábájọ́ yọjú ẹ kí ló lè jà lọ sí ìgbàlá ìlànà ọ̀gbọ̀n ọ̀gbọ̀n nígbà tí àwọn lẹ́yìn lórí káàdì ọ̀gbọ̀n náà. سبحانك اللهم اشهد ان لا اله الا انت